ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فسلام الله عليكم ورحمته وبركاته أدوك بفهم أولا ọlọ́ọ̀bá tí ó tún yọ̀ǹda fún wa láti tẹ̀síwájú ìdánilẹ́kọ̀ọ́ kí ọlọ́ọ̀bá kí ó má ṣàjẹ́ kí ó sì ẹni tí ń sọ àti àwa tí à ń gbọ́ ní àǹfààní ní ayé àti ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama a parí algospo àti alistihkok ní ìjẹ́ẹ̀dógún lónìí báàbò ashufa. ona ni bi ti ade kila nkpe ni ashufa shufa ona wala tara shafi yẹni pe ki nkan jẹ meji witiru ni ki nkan jẹ ẹyọkan ṣugbọn shafi oni ki nkan jẹ meji ninu ọdọ awọn onisẹri nta nkpe ta n pe ni ashufa. ó ní istihkọ́kù sharik akhdama awọ́dọ̀bíhi sharikuhu kí ẹni tó jẹ́ pátínà èèyàn téèyàn jọ ní nǹkan yálà èèyàn jọ ní ilẹ̀ ni o àbí èèyàn jọ ní ilé kí ọ láǹfààní láti gba nǹkan téèyàn tà nínú ẹ̀tún èèyàn kódà kọ́ má tẹ èèyàn lọ́rùn so èyí tó jẹ́ orí bẹ́ẹ̀ á ṣe àlàyé rẹ̀ tí a bá sì wọ algospo àti isihkok a rí i pé ká gba nǹkan lọ́wọ́ èèyàn lọ́nà tí ọ̀ tẹ lọ́rùn náà ni gẹ́bẹ̀ náà ni àṣìfà kí ó lè yé dáadáa ìdájọ́ yìí ọ̀fẹ́ jásí pé sẹ̀ríà òun náà ni ó mu wá tó ṣe é pé àjùlọ ọlá ó wà níbẹ̀ púpọ̀ nígbà tí àwa náà bá rí kí lọ́fàá tí sẹ̀ríà tí ó fi mú irú ìdájọ́ bẹ̀ wá sẹ̀ríà islam ọgbọ́lá fún àsepọ̀ tí ó yanrantí dáadáa gẹ́bí ó ṣe gbọ́lá fún ìbára ẹni lò lójú pẹ̀nà tó dáa nípa pé èèyàn múlé ti ara èèyàn lápèjúwe ìyẹ́fà tó fi já sí pé téèyàn bá jọ ní nǹkan àbílẹ̀ ìtọ́tẹ̀sùn àti àpàdà ṣàlàyé tí ẹnìkan bá fi ẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú ẹnìkan bọ́yá eléyìí nílẹ̀ ẹnìkejì rẹ̀ náà nílẹ̀ tí ó tẹ̀lé nínú sẹ̀ríà ẹni tí ó ní ilẹ̀ tí ó wà lẹ́gbẹ̀ẹ́ ilẹ̀ èèyàn kọ̀ láǹfààní láti tàfẹ́ nìkan kan títí tí ó fi gbàyọ̀ǹda lọ́dọ̀ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ pé so ní interest interest láti ra nǹkan yẹn tírú ẹni yẹn tí ó bá tà á láìsí pé ó jẹ́ kí ẹni tí ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọ́ mà nínú sẹ̀ríà ẹni sẹ̀ríà fún ẹni yẹn ní ẹ̀tọ́ láti sọ yìí pé ẹni tó ra ilẹ̀ ńkọ̀ lẹ́tọ̀ sí òun lòun kọ́ wá rà padà ní owó tí ẹni yẹn rà níta ń pè ní ṣúfà ní sókínù tí àlàyé rẹ̀ ó sì padà wá yálà nínú ẹ̀rí látọ̀dọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam àti kílọ̀fà kakọ lọ sí di nǹkan tí ó farú nǹkan yẹn a rí i pé tí èèyàn bá jọ wà tí èèyàn jọ jẹ́ pé èèyàn wà pẹ̀lú ara èèyàn ìṣesí èèyàn á máa bára èèyàn rẹ débi pé ọ̀rọ̀ ara èèyàn ọjọ́ máa yé ara èèyàn gẹ́bẹ̀ náà ni alámúlétì yìí ìyẹn fàtó fi já sí pé tí alámúlétí èèyàn bá fẹ́ kú lọ́dún èèyàn kọ́kàn lọ gbé ẹlòmíì wá téèyàn ọmọ rí rárá téèyàn ọmọ wẹ̀ téèyàn ọmọ sísí rẹ̀ láti lè wá jẹ́ ẹni tí yọ́ máa jẹ́ pátínà pẹ̀lú èèyàn padà àbí tí yọ́ máa jẹ́ alámúlétí èèyàn ṣeré àwòye pé ìnira wà ń bẹ̀ ìyẹn fà á tírú ẹni bẹ́ẹ̀ bá fẹ́ mú ìnira yẹ kúrò nípa yí pé òun yọnu sí ìbágbépọ̀ tiẹ̀ ṣùgbọ́n ẹni tí ń bọ̀ yìí òun ọ̀mọ́rù ṣèṣì rẹ̀ sẹ́yìn àwọn èèyàn wọ́n yàtọ̀ ní ṣèṣì ẹlòmíì ìkanra ẹlòmíì ìnira ni wọ́n máa fi kan ẹni tó wà pẹ̀lú rẹ̀ so ìyẹn fàtúbíyá sí pé sẹ̀ríà sọ pé tí irú ìnira yẹn bá wà láti lè mú kú òun náà ní ká fún ẹni tí wọ́n jọ wà papọ̀ tẹ́lẹ̀ ní choice láti pé tọ́ọ̀ bá fẹ́ kí ẹlòmíì tó jájòjì ọ wá yàtọ̀ sí ẹni tẹ́ ẹ jọ jẹ́ pátínà tẹ́lẹ̀ àbí tẹ́ ẹ jọ jẹ́ alámúlétì tẹ́lẹ̀ ní tó ṣe ni pé dúkìá rẹ̀ tó fẹ́ tà jáde nígbà tí òun kò fẹ́ tà tẹ́lẹ̀ ni so dúkìá rẹ̀ tó fẹ́ tà jáde òun ìwọ lọ lẹ́tọ̀ sí jùlọ láti rà tó bá fẹ́ rà ẹlòmíọ̀ lẹ́tọ̀ sí tó ìwọ. anabi wa muhammed sallallahu alayhi wa sallam nínú hadith ti jabir ọmọ abdallah rọ́díyàlláhu anihuma ìkàlára. sàbí anabi wa muhammed tí ọ gbà wá ó ní pé anabi sọ pé asúfàtú fi ṣírkin fi ardin àwọn rọ́bùn àwọn xaìtì láyẹ̀sùlùkù an yẹ̀bi àhàtà yóò àrídọ̀ aláṣẹ̀ríkìhì fàyàkùdà àwọn yàdà abá أبى فشريكه أحق به حتى يؤذنه anabi wa muhammed sallallahu alaihi wa sallam ọ sọ yìí pé ṣúfà níta ń pè ní ṣúfà pé kí ẹnìkan gba kọ́ra nǹkan tí pátínà rẹ̀ tà jáde ká sọ yìí pé ń lọ lẹ́tọ̀ọ́ sí láti rà á ọ wà níbi gbogbo ìtẹ́ èèyàn bá jọ ní ìtẹ́ èèyàn jọ ní nílẹ̀ lápèjúwe kéèyàn jọ ní ilẹ̀ bóyá èèyàn jọ jogún ilẹ̀ lọ́dọ̀ bàbá èèyàn àbí lọ́dọ̀ ẹ̀gbìn èèyàn bọ́yọ́ jẹ́ plọ́ọ̀tì méjì tẹ̀gbọ́n-tàbúrò àbúrò ò lè ta plọ́ọ̀tì tiẹ̀ jáde àbí kẹ́gbọ́n ta plọ́ọ̀tì tiẹ̀ jáde síta fẹ́lómi àyàfi tọ́ba sọ fún àbúrò rẹ̀ yìí pé so ṣetán láti rà á ìyẹn ni pé ẹ̀ńtọ́ lẹ́tọ̀ọ́ láti rà á òun náà lẹ́ni tí wọ́n jọ wà papọ̀ tẹ́lẹ̀ ìlànà yìí sọ yìí pé ṣùfà kí a sọ yí pé ìwọ lọ ẹni tí ọjẹ́ alámúlétí yàn àbí ẹni tó jẹ́ pátínà èèyàn òun lọ lẹ́tọ̀ọ́ sí nǹkan téèyàn fẹ́ tà ju ẹlòmíì lọ yóò máa ṣẹlẹ̀ níbi ilẹ̀ téèyàn jọ ní àbí níbi ilé téèyàn jọ ní yálà lọ́nà téèyàn jọ jogún ẹni àbí èèyàn jọ rà papọ̀ ní àbí níbi ọgbà oko téèyàn jọ ní yóò máa wáyé bẹ́ẹ̀ ànábì tẹ̀síwájú pé kọ̀lẹ́tọ̀ọ́ fún ẹni tí ó jẹ́ pátínà ẹnìkan kí ọ ta ń tọ́ fẹ́ tà jáde títí tí ó fi sọ fún ẹni tó jẹ́ pátínà rẹ̀ yìí pé mo fẹ́ ta ìpín mi nínú nǹkan yìí so ṣetán láti rà á àbí o ṣetán láti rà á tí ọba ṣe bẹ́ẹ̀ ẹni tó jẹ́ pátínà rẹ̀ tó bá wù ú ó lè rà á tọ́ba sì wú o lè filẹ̀ tọ́ba filẹ̀ àsepẹ́ ni yẹn lẹ́tọ̀ọ́ láti tà fún ẹlòmíì ṣùgbọ́n tọ́ba ṣe pé wù láti rà òun lọ lẹ́tọ̀ọ́ sí kọ́ra ju ẹlòmíì lọ. anabi wa muhammed sallallahu alayhi wa sallam ọwọ́ aṣọ yìí pé tí ẹni tó jẹ́ pátínà yẹn bá wá takú tí ò fi lọ̀ọ̀yàn tó fi ta ṣí àti ẹ̀ jáde nínú nǹkan yẹn ànábì ni pé ẹni tó jẹ́ pátínà èèyàn yẹn lọ́lẹ́tọ̀ọ́ sí jùlọ ìyẹn ni pé ọlẹ́tọ̀ọ́ láti sọ fún ẹni tọ́ra yìí pé ọ̀lẹ́tọ̀ọ́ tó mi láti ra nǹkan yìí èmi ni mo lẹ́tọ̀ọ́ sí i fàbítálì iye tọ́ra ó nìyí èmi ni mo ní dúkìá àyàfi tó ṣe pé ẹni tó ta òun tó jẹ́ pátínà rẹ̀ tí ọba gbàyàn dátẹ́lẹ̀ tó sọ fún un pé sọ fẹ́ rà àbí ọ̀fẹ́ rà á tí ọ̀bẹ ilé ṣe bẹ́ẹ̀ nínú ìdájọ́ sẹ́ríà tí ẹni yẹn bá fẹ́ béèrè fún ẹ̀tọ́ ẹ̀ wípé ilẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ mi yìí èmi ni mo láǹfààní láti rà ìdájọ́ sẹ́ríà ni pé ẹni yẹn á dá lẹ́jọ́ fún wípé ìwọ lọ lẹ́tọ̀ọ́ sí ẹ̀ ń wá rà lẹ́yìn rẹ láì ṣe kó o nímọ̀ sí òun ó kú fún ọ pẹ̀lú wípé kó san owó tí o fi rà. ìtàn pè ní ṣúfà ní ìyẹn sì jẹ́ kó rinlẹ̀ nínú sẹ̀ríà ó ní ọ̀rọ̀ tí anabi wa muhammed sallallahu alayhi wa sallam ti ọ̀sọ̀ yìí gẹ́bí tá a ti sọ a rí i pé oníranran ẹ̀kọ́ àti àǹfààní ìní ọwọ́ àmbẹ̀ àǹfààní rẹ̀ òun náà ni wípé ẹni yóò lè ní choice láti mọ ta tí ó fẹ́ wà pẹ̀lú ẹ̀ àti ta ni ọ̀fẹ́ kọ́ wà pẹ̀lú ẹ̀ fún ìgbésí ayé rọrùn àti ìgbésí ayé àlàáfíà ẹ àṣùfà ó ní àwọn orígun tá a bá sọ pé orígun ìyẹn ni pé contract yóò ní àwọn tí wọ́n jẹ́ tí wọ́n fẹ́ ṣe contract yẹn tí ọ̀gbọ́dọ̀ má pè síbẹ̀ ìyẹn là ń pè ní arkan nínú sharia ẹni àkọ́kọ́ òun náà ni shefiin òun lẹ́nu tó ṣe wípé ọlẹ́tọ̀ sí láti ra nǹkan ju ẹlòmíì lọ ṣèfíù lápè aṣọ ìdájọ́ rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni alimọ̀ṣífù àlẹ́yìí òun lẹ́ ń tọ́ra nǹkan tí ọ̀lẹ́tọ̀ sí tó ẹlòmíì tá a padà sọ àwọn àdájọ́ tí ọ̀rọ̀ mú náà orígun ẹlẹ́ẹ̀kẹta ó ní alimọ̀ṣífù fìhì ó ní nǹkan tó ṣe é pé wọ́n rà lọ́nà tó ṣe é pé kọ̀lẹ́tọ̀ọ́ ìyẹn ní orígun ẹlẹ́ẹ̀kẹta orígun ẹlẹ́ẹ̀kẹrin òun ni ìbéèrè fún akọ̀ṣúfà gẹ́gẹ́ ìbéèrè fún ẹ̀tọ́ pé èmi mo lẹ́tọ̀ọ́ láti ra nǹkan yìí ju ẹlòmíì lọ káwá tó níbàámu sí bí afa sì kọ́ sílẹ̀ rahmatulahi alayhi afa ni pé wàjá zati ṣúfà àtúfẹ́ musáì min ardin aw usulin aw ribaa'i. أو ثمر غصن دائم الثبات أو قطن أو باذنج أو مقات يأخذه من أجنبي بالشرى ممن يشاركه بمثل ما الشرى فإن يكن تعدد فيك الشرك كل بما قد خصه مما الشرك àfààní pé wọ̀já sọ̀tẹ̀ ṣọ́fàtú fílmù ṣáàyè àkọ́kọ́ ni pé ọ̀fẹ́ fi rinlẹ̀ fún wa yìí pé níta ń pè ní ṣúfà ká sọ pé lágbájá lọ lẹ́tọ̀ọ́ sí láti ra nǹkan yìí ju lágbájá lọ tí ó rinlẹ̀ nínú sẹ̀ríà ni ọ̀nà tó sì fi rinlẹ̀ nínú sẹ̀ríà òun náà ni hadith tá a mú wá yẹ pé ẹ̀ńtọ́ jẹ́ pátínà èèyàn àbí alámúlétí èèyàn kọ̀lẹ́tọ̀ láti ta dúkìá rẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ yàn àyàfi ìgbà tó bá tó sọ fún yàn yín pé òun fẹ́ tà á séyàn ṣetán láti rà á àbí kò ṣetán láti láti rà á wàjẹ́ sọ́tẹ̀ ṣúfàtú fílmù ṣáàì fílmù ṣáàì ìyẹn ni pé dúkìá tí a tà tá a sọ fún yẹn pé ọlẹ́tọ̀ọ́ láti sọ yí pé ìwọ lọ lẹ́tọ̀ọ́ sí ju ẹlòmíì lọ ọ gbọ́dọ̀ jẹ́ àlùmọ́ṣá ọ fẹ́ àlàyé àwọn ìdájọ́ tọrọ mọ́ àlùmọ́ṣú òfìhì nìyẹn ìyẹn ni pé n tí wọ́n tà jáde tá a fẹ́ kílèmù ẹ̀ kọ̀ǹdíṣàn alákọ̀ọ́kọ́ tó gbọ́dọ̀ wà fún ni pé yóò jẹ́ àlùmọ́ṣá nígbà pé ní àlùmọ́ṣá ni pé n tí èèyàn jọ ni tí ò sí pé abala bíi ni tèmi abala bíi ń tiẹ̀ ọmọ ń wáyé bẹ́ẹ̀ sẹ́yìn pé èèyàn máa jọ ní ilẹ̀ bíi pàtàkì jọ ibi tíbi máa ń wáyé jù ni pé kí òbí kan ó kú nísìn kí wọ́n mọ̀ wá sí ìpín ogun rẹ̀ kó sì bí ọmọ mẹ́ta lọ́kùnrin sẹ́yìn pé ọmọ mẹ́ta lọ́kùnrin yẹn ló ní dúkìá tí ó ní àwa wo plọ́ọ̀tì tó filẹ̀ ọ jẹ́ plọ́ọ̀tì mẹ́ta dìgbà tí wọ́n sì fi pín amẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n ní plọ́ọ̀tì mẹ́ta hàn ṣùgbọ́n kọ̀sẹ́ tó lè sọ yí pé ibi ìsàlẹ̀ ó ní tèmi wà ibi òkè ní tèmi wà ọ̀ yí pé wọ́n kàjọ nínú ìyẹn ni madhabu jumuhure lulama ìyẹn ni pé ètò pọ̀ nínú àwọn onímọ̀ lọ sọ yí pé nǹkan tí o lè kílèmù wípé ìwọ lọ lẹ́tọ̀ọ́ sí láti rà ó ní nǹkan tó ṣe pé ó ní pẹ̀lú ẹlòmíì ṣùgbọ́n tí ọ̀sádà yẹn rí wípé ibi tèmi wà ibi tiẹ̀ wà ṣùgbọ́n tí àdá yẹn rí bá ti wà kò sí ṣúfà bẹ́ẹ̀ bóòlù àdá yẹn rí ó sì wà kéèyàn ọjọ́ múlẹ̀ ti rè èèyàn àbí kéèyàn ọjọ́ múlẹ̀ ti rè èèyàn tèmi mọ̀ pé plọ́ọ̀tì tèmi ibi tún dé ni plọ́ọ̀tì tiẹ̀ ibi tún dé ni nígbà tádà yẹn rí ti lè wáyé lọ́dọ̀ jùmúhórè lọ́rẹ̀lẹ́mà àwọn tó pọ̀ nínú àwọn onímímà a lè sọ pé báyà wọn ò lò inú òfin ti ìgbàlódé ṣùgbọ́n láàrin mùsùlùmí níta lè lò ní torí pé ọ̀pọ̀lọpọ̀ ní ọmọ ìdájọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ ló ṣe pé ẹlòmíì ó wà pẹ̀lú ẹ̀ tí ó sì fẹ́ ta ilẹ̀ tí ó fẹ́ ta lé kódà tó ṣe pé àwọn tó wà pẹ̀lú ẹ̀ ò ní mà tí ó sì mọ̀ yí pé yín tó ń ṣe kọ̀lẹ́tọ̀ lọ́ndà sẹ́ríà yẹn lọ́fà tó fi sí pé àní wò ní wo pé ẹyin tí bá tà ta ló mú mi kò sí pé à ń lo sẹ́ríà no bá a lo sẹ́ríà tọ́ ti mọ̀dájọ́ rẹ̀ ìwọ náà ti mọ̀ yí pé kó tó lè ta nǹkan yálà ilẹ̀ ni o àbí ilé ni o àbí anything ni o ẹ̀ńtẹ́ ẹjọ́ ní àbí ẹ̀ńtọ́ wà pẹ̀lú ẹ tó súnmọ́ ọ jùlọ gẹ́gẹ́ bá ti ṣàlàyé òun lọ́lẹ́tọ̀ àbí lọ́jọ́rọ̀ àyàn kọ́ sọ fún ná pé mo fẹ́ ta nǹkan báyìí jáde níye báyìí so ṣe tán láti rà á tẹ́yìn ni ẹ bá sọ pé ah, òun ò òun ò ní interest nínú rẹ̀ ìgbà yẹn ló tó láǹfààní àti tà fún un ẹlòmíì so ìdájọ́ sẹ̀ríà ni tá a sì gbọ́dọ̀ máa kíni tọrọ ma tí a sì máa lò ó láàrin ara wa kódà kọ́mọ̀ sí ẹni tí enforce wà lérí lílo rẹ̀ gbónú àkọ́kọ́ lọ́dọ̀ àwọn onímọ̀ ni pé n tí o lè kílèmù rú ẹ̀ fún oní tí kò sí pé mi tèmi nìyí tí ẹ nìyí ṣùgbọ́n tí àdáyanrí bá ti wà tèmi mọ̀ yìí pé ibi plọ́ọ̀tì tèmi dé nì ibi plọ́ọ̀tì tiẹ̀ dé nì ọ̀lẹ́tọ̀ láti sọ fún ẹni tó ní plọ́ọ̀tì ẹ̀gbẹ́ rẹ pé kó o tó lè ta plọ́ọ̀tì rẹ o ọgbọ́dọ̀ sọ fún mi so gbólóǹkanu nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ ọ̀rọ̀ kejì ó ní pé yálà àdáyanrí wa o kọ̀sádàyanrí o ẹni tó bá ti wà lẹ́gbẹ̀ẹ́ èèyàn èèyàn ò gbọ́dọ̀ ta nǹkan rẹ̀ àyàfi kọ́ sọ fún un ìyẹn ni mọ́tàbù àwọn hànàfíyà ibi táwọn lọ́nu. gbóná ẹlẹ́ẹ̀kẹta òní pé tádà yẹn rí bá ti wà ṣùgbọ́n tó ṣe pé nǹkan kan tó jọ pa wọ́n pọ̀ màá padà ṣàlàyé gbóná ẹlẹ́ẹ̀kẹta yẹn dáadáa nígbà tí ó bá yá so fíwọ̀ ẹlẹ́ẹ̀kẹta tí nǹkan kan bá ti pa wọ́n pọ̀ kódà kó sí pé àdáyẹnrí wà yí pé àpèjúwe ni òkè ṣe bí ilẹ̀ nìkan ògẹ́ bí a ṣàlàyé ibi tílẹ̀ tèmi dé nì ibi tílẹ̀ tiẹ̀ dé nì ṣùgbọ́n ọ̀nà jọ pa wọ́n pọ̀ ọ̀nà kan náà ni wọ́n tọ̀ dé ibi orí ilẹ̀ wọn nǹkan kan ti pa wọ́n pọ̀ dùn gbólóhùn lẹ́ẹ̀kẹta sọ yí pé ẹni tó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọ̀lẹ́tọ̀ láti ta dúkìá rẹ̀ àfikọ́ sọ fún ẹni tí ọ wà pẹ̀lú ẹ̀ ìtumọ̀ ẹni pé a ní ọ̀rọ̀ mẹ́ta kílẹ̀ rí mẹ́tẹ̀ẹ̀ta èwo ló sì tẹ̀sùn. àwọn tó sọ yìí pé tádà yẹn rí bá ti wà pé ibi dúkìá tèmi dé nì ibi dúkìá tiẹ̀ dé nì bí ilẹ̀ tí à ń fi ń se àpèjúwe lọ pé ibi plọ́ọ̀tì tèmi dé nì kódà tí wọ́n ti rí pílà mọ́bẹ̀ ibi plọ́ọ̀tì tiẹ̀ dé nì tó àdá yẹn rí wà ń bẹ̀ ẹni tí ọ wà pẹ̀lú èèyàn kọ̀lẹ́tọ̀ láti sọ fún èèyàn yín pé báwo ló ṣe lè ta plọ́ọ̀tì tiẹ̀ jáde fẹ́lòmíì láì sí pé mo nímọ̀ sí ẹ̀rí wọn ni pé hadith ṣe jabiru ọmọ abdallah gbà wá náà ìkan lára sahaba nabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní anabi kọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam bí ṣùfà fi kúlè máa lam yóò sàmù. فإذا وقعت الحدود وصرفت الطرق فلا شفعة أنك يا نبي ومحمد صلى الله عليه وسلم قضى بالشفعة يعني كي ó ṣe ṣùfà ọ̀dà ẹ̀jọ́ fún ẹ̀ tó bá béèrè fún hako ṣùfà ẹ̀tọ́ wípé èmi mo láǹfààní láti ra nǹkan yìí ju lágbájá lọ ànẹ́bì dalẹ́jọ́ fún ẹ̀ tó bá béèrè fúnrú ẹ̀tọ́ bẹ́ẹ̀ tọ́ba sọ pé èmi ni mo wà pẹ̀lú ẹni yìí lájọ ní nǹkan yìí àjọ ní ó sì ta láì jẹ́ kí n mọ̀ sí mo sì ṣetán láti ra nǹkan yẹ ànábì sọ pé irú ẹni bẹ́ẹ̀ ọlẹ́tọ̀ ọkọ sọ bẹ́ẹ̀ ìtumọ̀ kọ́dọ̀ nàbí sallallahu alayhi wa bí ṣùfà nìyẹn ọwọ́ tó pé fi kó lè má lẹ́mú yóò sàm níbi irú nǹkan wo ibi nǹkan tí kò sí pínpín wà tí pínpín ọ̀wọ̀ tí ò sí pé ibi ilẹ̀ tèmi dé ní ibi ilẹ̀ tiẹ̀ dé ní. fa'idà wọ́kà àti lẹ́xùdùd ṣùgbọ́n tó bá ti ṣe pé ẹnu àlá ti fojú hàn pé ẹnu àlá tèmi ní ẹnu àlá tiẹ̀ ní wà sórí fati torok tí ọ̀nà ti eléyìí ó ti wà lọ́tọ̀ ọ̀nà àbáwọlé tẹ́lẹ̀yìí náà ó ti wà lọ́tọ̀ fala shufa kò sí ti ń jásí wípé èmi mọ lẹ́tọ̀ọ́ sí láti ra nǹkan yìí ju lágbájọ lọ kò sí má ìyẹn ni ọ̀rọ̀ tí anabi wa muhammed sallallahu alayhi wa sallam ti ọ̀sọ̀ tí àwọn jùmùhúrù lùlẹ̀mà àwọn atọ́pọ̀jù nínú àwọn onímọ̀ tí wọ́n sì dì mú ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ta sọ pé àwọn sọ pé yálà àdáyanrí wà àdáyanrí ò sí ẹnu àlá wà ẹnu àlà ò sí ẹni tó bá ti sún mọ́ọ̀yàn òun lọ́lẹ́tọ̀ọ́ sí dúkìá èèyàn láti rà ju ẹlòmíì lọ ẹ̀rí wọn òun náà ni gbólóhùn anabi wa muhammed sallallahu alayhi wa sallam tí a ọmọ malik tí ó gbà wá rọ́bì allahu an tó pé aljaru ahaku bi shufa atiljar ẹni tí ó jẹ́ alámúlétí èèyàn òun lọ lẹ́tọ̀ọ́ sí aljaru ahaku bisufati adar òun lọ lẹ́tọ̀ọ́ sí láti béèrè fún nǹkan téèyàn tà jáde téèyàn sọ fún un nínú ẹgbàwámi aljaru ahaku bisakobiki yẹni pé ìtẹ̀yìn bá tà jáde tí ọ̀ sọ fún ẹni tó jẹ́ pátínà rẹ̀ ẹni tó jẹ́ pátínà rẹ̀ yẹ lọ́lẹ́tọ̀ sí láti rà ju ẹlòmíì lọ níta nílò mẹ́rin ni pé sọ pé aljar ìtumọ̀ aljaru sì ni ẹni tọ́kàn wà pẹ̀lú èèyàn lásán tó wà lẹ́gbẹ̀ẹ́ èèyàn tó ṣe yí pé ẹnu àlá ti fojú hàn ẹnu àlá ti fojú hàn ìyẹn ni hadith tí àwọn yẹ tí wọ́n dì mọ́wọ́ lérí wípé kò síyàtọ̀ nínú ẹni tí èèyàn jẹ́ pátínà àbí ẹni tí èèyàn jọ jẹ́ níbọ̀ alámúlétì gbónú ẹlẹ́ẹ̀kẹta tá a sọ tí mo sọ pé màá ṣe àlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ìyẹ́ ó kó ọ̀rọ̀ méjèèjì sínú òun sì ní rìwáyà kan lọ́dọ̀ imam ahmed òun sì ní sheikul islam rahmatulahi alayhi ẹnì kan tí ó ṣe ẹ̀ktíyàrò ẹ̀ ìyẹn ni pé tí ẹnu àlá bá fojú hàn pé ibí ni àlá tèmi dé ibi ni àlá tiẹ̀ dé kò sí ti já ṣòfò àmọ́ kò sí ti já sí pé èmi mọ lẹ́tọ̀ọ́ láti ra dúkìá àmọ́ àyàfi tọ́ba ṣe ń gbé nǹkan kan tó jọ pa wọ́n pọ̀ tí wọ́n jọ ní bíi kó ṣe pé ilẹ̀ ti lágbájá wà báyìí ilẹ̀ ti tàmàdó wà báyìí kànga kan wá wà láàrin rẹ̀ tó ṣe pé wọ́n jọ ní ni àbí ọ̀nà kan wà tó ṣe pé ńlọ́jọ pa àwọn méjèèjì papọ̀ tó ṣe pé ni wọ́n ń gbà dórí ilẹ̀ wọn gbólóhùn ẹlẹ́ẹ̀kẹta sọ wípé tí nǹkan kan bá ti lè wà tó sì pa wọ́n pọ̀ náà bó tulẹ̀ kọ́ ma a ṣe pé irú ẹni yẹn ó sì ní kíni o ó sì láǹfààní sí kó kílèmù hakosufa ẹ̀rí rẹ̀ òní gbólóhùn jábìrọ̀mọ̀ abdallah tí ọgbà wá láti ọ̀dọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam tó sọ pé aljaru ahako bidari jar yontadar biha wàlẹ̀ kánà gba ibà ìdá kánà tọ̀rì kúhùmá wàhídà ẹni tó jẹ́ alámúlétí èèyàn ọ̀làǹfààní sí ilé èèyàn ju ẹlòmíì lọ láti rà lókòrò tó bá ṣe yí pé ọ̀nà jọ pa wọ́n pọ̀ yẹn ni pé ọ̀nà kan náà ò ní wọ́n bá lọ sí ilé wọn so ìyẹn ni mọ́sábọ̀ ẹlẹ́ẹ̀kẹta dì mọ́wọ́ yí pé tí àsìkò kan bá ti lè wà láàrin àwọn méjèèjì tọ́sẹ́kù kódà kí wọ́n jọ pín ẹnu àlà irúfẹ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn yẹ ó sì láǹfààní láti lè láti béèrè fún hakosufa ìyẹn náà ni ó sì fi tẹ̀sùn wọn jù ìyẹn ni gbólóhùn àkọ́kọ́ tí a fà sọ pé wọ̀jẹ́ sọ̀tì ṣùfàtú fílmù ṣáàì gẹ́mi tá a sọ èyí tó pọ̀ jù nínú àwọn onímọ̀ lọ sọ pé pẹ̀lú májẹ̀mú kí wọ́n mọ̀ ti pín nǹkan yẹ kóńkálukọ́ mọ̀ ti ní tiẹ̀ tí tàmàdúnà sì ti ní tónà ti ní tiẹ̀. afáwa tẹ̀síwájú pé min ardin aw usulin aw ribaa'i kèé tún wá sí pé gbogbo nǹkan oníṣúfà wọ̀ lọ́dọ̀ àwọn màlìkíyà àti àwọn míì ètí ṣúfà wọ̀ nǹkan àkọ́kọ́ nínú rẹ̀ ní tàǹpé ní alakorat nǹkan tó ṣe yí pé a lè shift ẹ̀kún bí ọ wà bíi kíni bíi ilẹ̀ bíi ilé bíi igi tá a bá ti lè shift yẹ o ti kúrò ní nǹkan yẹ a lè sọ pé a lè wúgi ṣùgbọ́n kò ní jẹ́gi tó wúlò dáadáa mọ́ àwọn nǹkan tó ṣe yí pé real estate báyẹ ó ní ṣífàwọ̀ bìtìfákẹ̀lẹ̀ ọ̀làmà pẹ̀lú àpanupọ̀ àwọn onímọ̀ yẹni pé bí kéèyàn ọjọ́ nílẹ̀ papọ̀ àbí kéèyàn ọjọ́ nílé papọ̀ àbí kéèyàn ọjọ́ ní ike papọ̀ làbá sọ pé min aridin bí ilẹ̀ aw usulin àbí bí igi aw ribain àbí bí ilé àwọn nǹkan tí ò ṣe shift báyẹ tí èèyàn bá jọ ní nínú mọ́tàbù màlìkíyà àti gbogbo àwọn onímọ̀ téèyàn bá jọ ní ẹni tó jẹ́ pátínà èèyàn ọ̀láǹfààní àti tàǹkan yẹ títí tí ó fi sọ fún yàn tó sì ta èèyàn lẹ́tọ̀ọ́ láti sọ yí pé èmi ni mo lẹ́tọ̀ọ́ sí nǹkan yìí owó tí o fi rà ní. afa tẹ̀síwájú pé àwòsàmọ̀rọ̀ gosling dá èmi sàbáàtì ojú gbọ́dọ̀ míì tí ṣùfà tún wọ̀ nìyẹn kó ṣe yí pé nǹkan eléso tọ́wá ṣe pé nǹkan eléso yẹ ọwá ń wù níbi igi tó ṣe pé ìtọ́kọ́mọ̀ jù pé ìmọ̀ ń pẹ́ sẹ́yìn pé àwọn igi kan wà tí máa ń pẹ́ gan bí igi ọ̀pẹ igi ọ̀sán igi mango yàtọ̀ sí àwọn igi tó ṣe pé tí wọ́n bá ti mú èso jáde lọ́dún yìí wọ́n kú nìyẹn àwọn nǹkan tó ṣe pé máa ń pẹ̀yẹ náà téèyàn bá jọ ní bí kéèyàn ọjọ́ ní èso ọ̀sán téèyàn bá jọ ní èso ọ̀sán ẹni tí èèyàn jọ níyẹ kọ̀lẹ́tọ̀ láti ta ìpín tiẹ̀ nínú èso yẹ títí tí ó fìfì sọ fún yẹn pé òun fẹ́ tà á téèyàn bá ṣetán láti rà èèyàn rà téèyàn bá ṣetán láti rà ìgbà yẹn ní ó tún láǹfààní àti láti tà jáde àfáwọn amákòjú ọ̀rọ̀ pé àwọn kótónín àwọn bíi òwú nísìnyí ẹ̀rí òwú igi rẹ̀ sábà kú bọ̀rọ̀ aubazant àbí bazinjan èso kan ni ọ wà ní ilẹ̀ larubawa aumakati àbí bíi bẹ́pẹ́ èso bẹ́pẹ́ èso fúrúùtù tó wà lórí igi bẹ́pẹ́ àbí bíi habhab watermelon so gbogbo irú àwọn eléso tí ń wù lórí irú àwọn igi yẹn téèyàn bá jọ nínà ṣúfọ àwọ̀bẹ̀ ìyẹ nínú mọ́sáhábù màlìkéyà táwọn míì náà sì farama bẹ́ẹ̀ ṣùgbọ́n nínú mọ́sáhábù míì pàtàkì jùlọ ibn hazmi rahmatulahi alayhi òun gbà wípé gbogbo téèyàn bá jọ ní pátá ń lọ sí pé èèyàn ò lè tà àfi kéèyàn sọ fẹ́ téèyàn jọ níhun kéèyàn tó tà tọ́ba ṣetán láti rà yọ̀ rà tí ọba ṣetán láti rà yóò fi bíi kíni bíi mọ́tò kéèyàn ọjọ́ ní mọ́tò sẹ́yìn pé nínú tá a sọ nísìnyí kò sí mọ́tò nínú tó jẹ mọ́rú tá a sọ síwájú táwọn màlìkíyà táwọn míì tí wọ́n sọ yìí pé ibẹ̀ ni ṣúfọ́ àwọ̀ kéèyàn ọjọ́ ní mọ́tò àbí kéèyàn ọjọ́ ní kọ̀mpútà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní nǹkan tó ṣe é shift lọ́dọ̀ ibn hasim rahmatulahi alayhi òun gbà yí pé gbogbo rẹ̀ náà ni ṣúfà àwọ̀ ìtumọ̀ ẹni pé a ní ọ̀rọ̀ méjì ní sókí báyìí pé àwọn akẹ́tún ọ̀rọ̀ míì tún wà tó ṣe pé àní lè sọ ẹ̀rí àwọn tó ṣe pé àwọn nǹkan tó ṣe shift báyìí àbí nǹkan tó jẹ mọ́ ó ní ṣúfà ó ní gbólóhùn ànábì sọ́lọ́lá àlùsálàm tá a ti mú wá. تلاقي الشفعة في شرك في في كل شرك في أرض أو ربع أو حائط أتي قضى النبي صلى الله عليه وسلم بالشفعة فيما لم يقسم فإذا وقعت الحدود تتدي قري إرك أو حديثي أو يري قيم بهيك إنت النبي صلى الله ونوري أو أنك تسيك a lè shift ni ilẹ̀ ilé ọgbà oko sẹ́gbẹ̀ntà a lè shift ni ìyẹn làwọn yẹn dì mú tí wọ́n fi sọ pé ṣúfà kò ní tí n bá ń dákọ̀ ṣúfà àpilẹ̀ ti tu tẹ́lẹ̀ ṣúfà ò ní wọ̀bì kankan àyàfi tí ó ṣe pé a shift náà ìyẹn ní ẹ̀rí tiwọn ẹ̀rí àwọn ẹni ẹlẹ́ẹ̀kejì tó sọ pé <coughs> òun náà sì ni mọ́tàbù ibn hazm tó sọ yìí pé gbogbo nǹkan pátá òní ṣúfà wọ̀ òní gbọ́dọ̀ ànábì sọ́lọ́ alhàlùsọ́lẹ̀m tó sọ yìí pé àṣẹrí kò ṣẹfẹ́ wọ̀ ṣúfà tó fi kú lè ṣe tọ̀háwí àtàwọn míì ní ọgbà wa báyìí pé ọwọ́ nínú àwọn onímọ̀ tó yìí pé bọ́yá hadith yẹn lẹ̀ ànábì sọ yìí pé àṣẹrí kò ṣẹfẹ́ jẹ́ pátínà èèyàn ó lẹ́tọ̀ọ́ ṣúfà ìyẹn ni pé ó lẹ́tọ̀ọ́ kọ́ sọ pé òun ló ń lẹ́tọ̀ọ́ sí láti ra nǹkan yìí ju ẹlòmíì tọ́jà rà ta lọ wọ́n ṣúfà tó fi kó lè ṣe ìklémurú ẹ̀ tó bá yìí níbi gbogbo nǹkan ni níbi gbogbo nǹkan yálà ìta lè shift ni o àbí ìta lè shift kéèyàn ọjọ́ ní mọ́tò kéèyàn ra mọ́tò two million lápèjúwe pé èèyàn ó fi máa gbèrò ẹnìkan dáwọ́ million ẹnìkejì dáwọ́ million ẹnì kínní nínú wọn àbẹ́nìkejì kò láǹfààní àti ta ìpín tiẹ̀ nínú mọ́tò yẹn fẹ́lòmíì pé one million ni mo fi dá sí mọ́tò yẹn tó ní nine hundred lọ àbí one point one so kò wá dípò kémi ọba jẹ́ pátínà lágbájá ìwọlọ́ọ̀ máa di pátínà fún kọ̀lẹ́tọ̀ bẹ́ẹ̀ pẹ̀lú hadith tá a mú wá nísìn àyàfi tí ó tó sọ fún pátínà rẹ pé one million tí mo fi kún mọ́tò yìí tá a fi jọ rà á so ṣetán láti dàálẹ̀ kó ṣe pé wọ́n lọ́wọ́ máa ní gbogbo mọ́tò yẹn àbí kí n wẹ́lùmí tí yóò ṣe kíni tí yóò rà á ìyẹn náà ni ó sì tẹ̀sùn wọn pé ṣúfà kọ̀ ma lórí nǹkan tí a lè shift nìkan gbogbo nǹkan lọ́wọ́ torí pé gẹ́bí ń tá a sọ a rí i pé alihikma wisdom tó wà níbi ṣúfà òun ni wípé kí ẹni tí ọ ń bọ̀ kọ́mọba kó nira bá ẹni tí ó ti wà pẹ̀lú èèyàn tẹ́lẹ̀ torí pé gẹ́gẹ́ bí n ta sọ ìbálòpọ̀ ẹlò àwọn èèyàn yàtọ̀ síra wọn dọ́rọ̀rù tí à ń páyà fún ìnira tá à ń páyà fún pé ẹni tí ń bọ̀ lè fi kan ẹni tó ti ní nǹkan tẹ́lẹ̀ bó ṣe wà nínú tá a lè shift bẹ́ẹ̀ náà lọ́ wà nínú tá a lè shift torí pé wọ́n jọ di partner àpàpàǹdodo tí wọ́n èjọ́ ṣe tẹ́lẹ̀ ni ìyẹn fọdún yá sí pé èyí tó tẹ̀sùn wọn ni pé yálà níta lè shift ni o àbí níta lè shift ni o èèyàn láǹfààní láti sọ yìí pé èmi ni mo lẹ́tọ̀ọ́ gẹ́gẹ́ bí ẹni tá a jọ nìkan yìí pé èmi ni màá rà á ju ẹlòmíì lọ. afa wa tẹ̀síwájú pé yà fúdùkù mi ní ajínàbí yìí ń bè ṣírọ̀ mi máa ń yọ ṣàríkù bìmífìlì mà ṣàrọ̀ ìyẹn ni pé taba a bá sọ yìí pé ẹni tó jẹ́ pátínà èèyàn àwọn ẹni tó jẹ́ alámúlétí èèyàn ọ lẹ́tọ̀ọ́ kọ́ sọ yìí pé òun lòún lẹ́tọ̀ọ́ sí láti ra nǹkan ìyẹn ò túmọ̀ sí pé yọ gbà nǹkan yẹn lọ́fẹ̀ẹ́ o ìyẹn ò túmọ̀ sí pé àyíngbà tó ti jẹ́ alámúlétí rẹ̀ tó ti wá ta plọ́ọ̀tì rẹ̀ kan jáde tí ọ̀ sọ fún tó ṣe pé ọ wà pẹ̀lú ẹ̀ káwé ìgbà tó ti lè ta láì sọ fún mi o màá gbà á láì ní fowó kankan lẹ̀ no ntí sọ̀rí àsọkọ yẹ ntí sọ̀rí àsọ ni pé iye tẹ́ni yẹ táwọn ìwó kó lẹ̀ tó fi di ẹ̀tún ní nǹkan yẹn padà ìyẹn ni pé ìwọ lọ lẹ́tọ̀ọ́ sí láti kówó lẹ̀ lé lórí ju ẹlòmíì lọ kìí ṣe pé láti lè gbà lọ́fẹ̀ẹ́ nítorí àfáàrí fásitì báyìí pé àwọn àlàyé kan wà ń bẹ̀ tá a sì nísìn àlàyé àkọ́kọ́ ń bẹ̀ oní pé yàkúndùkú tí àáfàá wípé ẹni tí ọjẹ́ pátínà èèyàn yóò gba nǹkan yẹ yóò gbà lọ́nà wo ìgbà wo ni yóò gbà mélòó ni nǹkan tí ó sì gbà ń bẹ̀ gbogbo rẹ̀ ló nídìí àlàyé alákọ̀ọ́kọ́ ọ̀nà wo ni yóò fi gbà á ìtọ́jú ká béèrè irú béèrè bẹ́ẹ̀ táwọn afáàsì fèsì ní gbé ẹ̀ńtọ́jẹ́ pátínà téèyàn jọ ní ilẹ̀ bíi plọ́ọ̀tì méjì lápèjúwe zaidu àti khalid wọ́n jọ ní zaidu ta tiẹ̀ jáde ní one million láì sọ fún khalid àti pé khalid lẹ́tọ̀ àti sọ fún zaidu yìí pé ilẹ̀ tó ta jáde ọkàn ta ni ṣebí one million lọ́ta one million ní fún ẹni tí ọ̀rà kókò lórí ilẹ̀ èmi ni mo lẹ́tọ̀ sí london sharia ṣùgbọ́n ìgbà ìyẹ lójúpẹ̀nà àkọ́kọ́ kó ṣe yí pé ìgbà tẹ́ni yẹn ta ó gbowó cash lójú ẹsẹ̀ ọgbà one million tó ta ọgbà lójú ẹsẹ̀ bó ṣe gba one million lójú ẹsẹ̀ ń ẹni yẹn náà ọ̀ràn yẹn ni kókó one million lẹ̀ tó bá fẹ́ béèrè fẹ́tọ̀ yẹ fún ẹni tó ti rà tẹ́lẹ̀ pé one million rẹ̀ ní kó lórí ilẹ̀ lójú ẹsẹ̀ ló gbọ́dọ̀ jẹ́ kò sí pé kalọ̀kábọ̀ mbẹ́ ṣùgbọ́n jùpẹ̀nẹ̀ ti máa ń wáyé ni pé ẹni yẹ tàn one million tó tọ́ ṣùgbọ́n tọ́ra ọ sọ yìí pé lẹ́yìn oṣù mẹ́fà lòun ó tún kówó fún ọ sẹ́yìn pé ọ̀tà ní àwìn nìyẹn ibẹ̀ yẹn wá lọ̀rọ̀ wà ṣé ẹni tó jẹ́ pátínà rẹ̀ náà tó lè sọ yìí pé ó ti tà á láì sọ fún mi èmi ni mo sì lẹ́tọ̀ọ́ sí one million lọ́tà ṣùgbọ́n ó ti gbà láti gba one million lẹ́yìn oṣù mẹ́fà ẹ̀yìn oṣù mẹ́fà lèmi ni ó tún fún ọ ní one million gẹ́gẹ́ bí o ṣe ṣe agreement pẹ̀lú ẹni tó fẹ́ rà tẹ́lẹ̀ tí ò lẹ́tọ̀ọ́ sí láti rà sọ lẹ́tọ̀ọ́ láti sọ bẹ́ẹ̀ èyí tó wà nínú mọ́sáàbù imam malik àti imam ahmed ní pé ọlẹ́tọ̀ọ́ láti sọ pé gẹ́gẹ́ bí ẹni yẹ bí ó ṣe sanwó lẹ́yìn ọ̀rẹ́ yìí bẹ́ẹ̀ náà lọ́jà sí pé ẹni tó fẹ́ kílèmù ẹ̀tọ́ rẹ̀ náà láti òun náà lẹ́tọ̀ọ́ láti sọ pé ìgbà báyìí ìgbà tí ọ dáfẹ́ nìyẹn pé kọ́sanwó lónà tó lè rí owó san fún ẹni tí ó fẹ́ ra ilẹ̀ tí ó fi bọ́ sórí ẹ̀ yẹn ni pé nígbà tí zaidu ta ilẹ̀ tiẹ̀ láì jẹ́ kí khalidu ọmọ sí tọ́ta fún amru khalidu lẹ́tọ̀ọ́ láti sọ fún amru yìí pé ṣé bí ẹ̀yin oṣù mẹ́fà lọ fẹ́ kówó lẹ̀ fún zaidu tó jẹ́ pátínà mi ẹ̀yin oṣù mẹ́fà màá kówó àbí ní oṣù mẹ́fà màá kówó mílíọ̀n rẹ fún ọ tí òfin ní jẹ́ tó nílẹ̀ mọ́ èmi mú nílẹ̀ látòní lọ lẹ́yìn oṣù mẹ́fà ìlú tó rówó rẹ̀ gbà padà. àwọn imam malik àti imam ahmed wọ́n sọ pé ọlẹ́tọ̀ láti sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n kéèsì alàlẹ̀ islam ìyẹn ni pé àlàyé wà bẹ́ẹ̀ àlàyé tó wà bẹ́ẹ̀ ni pé pẹ̀lú mọ́jẹ̀mú kó ṣe pé kẹ́niyàn ọmọ jẹ́ onígbèsè èèyàn ẹni tó ṣe pé ó yí lọ́wọ́ owó tíyà á dá oṣù mẹ́fà tán tí wọ́n máa lé káàkiri májèmọ̀ àkọ́kọ́ náà ẹlẹ́ẹ̀kejì ni pé tí ẹni ẹ bá wá yí lọ́wọ́ owó tí ẹ ń tọ́ra lẹ sọ pé à mọ̀mọ́ ó lè pé ó kó owó wá lẹ́yìn oṣù mẹ́fà tó tọ́ ṣùgbọ́n ó di ẹ̀yìn ọdún mẹ́fà kó tó kó wá níta wà á sọ ni pé kọ́ lọ mú oúnjẹ wá níta sọnù láti lè fi lẹ́tọ̀ọ́ sí wípé ẹ̀yìn oṣù mẹ́fà lónà tó kówó lẹ̀ mọ́sáàbù ẹlẹ́ẹ̀kejì òun ni mọ́sáàbù imam shafi òun sọ yìí pé tí ọba kówó lẹ̀ lójú ẹsẹ̀ ilẹ̀ di tiẹ̀ ilẹ̀ ti di tiẹ̀ ṣùgbọ́n tí ọba kówó lẹ̀ fún ẹni tí ọ̀ra ilẹ̀ tó ṣe pé lẹ́yìn oṣù mẹ́fà tí ẹni tọ́ra lẹ̀ dá olo náà fẹ́ kówó lẹ̀ ilẹ̀ ò tí ì di tiẹ̀ ọ̀ǹtì tí ó fi kówó lẹ̀ ní ẹ̀yìn oṣù mẹ́fà kí ni yàtọ̀ fíò alákọ̀ọ́kọ́ àtẹlẹ́kejì ìyàtọ̀ bẹ̀ ni pé fíò alákọ̀ọ́kọ́ àtijọ́ tó ti kílẹ̀mù ẹ̀tọ́ yẹn ló ti di onílẹ̀ ọ̀wọ́ ìpèkè tí ìsanwó rẹ̀ ni ṣùgbọ́n ráyù ti imam shafi kò tí ì donílẹ̀ ọ̀ǹtì tí yóò tó kówó lẹ̀ lẹ́yìn oṣù mẹ́fà mọ́tàbù ẹlẹ́ẹ̀kẹta oní ti sufiyan athauri ó ń sọ yí pé tí ọba ti lè kówó lẹ̀ lójú ẹsẹ̀ kò lè béèrè fẹ́tọ̀ rẹ̀ ẹni tó fi lè béèrè fẹ́tọ̀ yìí pé èmi mọ láǹfààní àti ralẹ̀ yìí ju ọ lọ òní kókó one million lẹ̀ lójú ẹsẹ̀ pé one million tí mo fẹ́ fi ra ilẹ̀ náà ní tọ́ba ti kólẹ̀ ilẹ̀ ti di tiẹ̀ tí ọba ti kólẹ̀ kọ̀lẹ́tọ̀ kankan mọ́ èyí tó tẹ̀sùn ní inú ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta òní pé àtijọ́ tẹ́niyẹ ti kílèmù ẹ̀tọ́ ọ̀hún tó sì ti gbà yí pé òun ọ̀ san owó lẹ́yìn oṣù mẹ́fà ló ti do nílẹ̀ kí ló fà á torí pé kò sí nira kankan bẹ̀ fún ẹni tí ó ra lẹ̀yẹ lákọ̀ọ́kọ́ ọ̀nà wo ni òfin sí nira ń bẹ̀ fún ni pé oúnjẹ ìdáwólẹ̀ ẹ̀yìn oṣù mẹ́fà ni ó tún dáwólẹ̀ ẹni yìí náà sì sọ yí pé oṣù mẹ́fà lòun ó tún fún lówó tí bá ń páyà yí pé ṣé yóò fowó lẹ̀ àbí ò fowó lẹ̀ kí la pè lọ́nà àbáyọ ọ̀nà àbáyọ ni pé yóò lọ mú onídùú yẹn ni pé tí ọba gbà yí pé ẹni tó lè sanwó bọ̀rọ̀ ni ẹni tí máa jẹ gbèsè sọ̀rùn ni yọ lọ mú onídùúwá tó bá ti mú onídùúwá kò sí ìnira kankan fún ẹni tọ́ra lẹ̀ tẹ́lẹ̀ torí fẹ́ kẹtẹ̀lẹ́ ni kì í tí ì dáwó kankan lẹ̀ ẹ̀yin oṣù mẹ́fà ni òun gangan náà dá ìyẹn lọ́fàá yẹn sí pé èyí tó tẹ̀sùn wọn ò ní pé ẹni tó fẹ́ kílèmù ẹ̀tọ́ ṣúfà ó ti di onílẹ̀ tó bá ti gbà wípé òun ó kówó lẹ̀ lẹ́yìn oṣù mẹ́fà tí ọba jẹ́ ẹni tí kìí ṣe afigbèsè sọ́rùn sọ̀sọ́ ṣùgbọ́n tó bá ṣe pé ẹni tí máa fi gbèsè sọ́rùn ṣe ọ̀sọ́ ni yóò mú kíni wá o yóò mú ẹni tí yóò ṣe onídùú fún àlàyé àkọ́kọ́ ò nìyẹ níbi pé báwo ni yóò ṣe gba ẹ̀tọ́ yẹ àlàyé ẹlẹ́ẹ̀kejì oní mélòó ni yóò gbà ń bẹ̀ a lè pé kí ló fa ìbéèrè yìí nítọ́fà béèrè ni pé ìgbà míì wà a máa jẹ́ sí pé àwọn pátínà tí wọ́n jọ ní wọ́n ju méjì lọ bóyá zaidu àti amru àti khalid wọ́n jọ jogún lẹ plọ́tì mẹ́ta ṣe é pé àmẹ́tẹ̀ta wọn èyí tí ìpín tòótọ́ ṣùgbọ́n àmẹ́tẹ̀ta ló ní plọ́tì kọ̀ọ̀kan ẹnìkan wá wò nínú wọn ọba ta ilẹ̀ tiẹ̀ plọ́ọ̀tì kan tiẹ̀ pé abala bíi akújọ níní abala plọ́ọ̀tì ẹ̀ wá bá wọn ọlọ́pẹ́ àwọn sọfíọ̀ ẹ bá wọn plọ́ọ̀tì kan jáde lọ́ba ta láyé sọ fáwọn méjì yòókù àwọn mélòó ló ní ẹ̀tọ́ ṣúfà bá nísìnyí àwọn méjì àwọn tó níyẹ ẹnìkan lè sọ yí pé ẹ ó ti ta khalas sọ pé òun ò lè pilẹ̀ ní interest láti rà tẹ́lẹ̀ kẹ́nìkan ó sì sọ yìí pé òun fẹ́ gba ìtọ́ tòun sẹ́yìn pé táwọn sípà méjèèjì wọ́n fẹ́ gbẹ̀tọ́ wọn papọ̀ plọ́ọ̀tì kan yẹn rà kí ni wọ́n dá sí wọ́n dá sí méjì ṣùgbọ́n nísìnyí ẹnìkan nínú wọn sọ yìí pé òun ò ní díẹ̀ ẹnìkan sì sọ yìí pé òun ní díẹ̀ ṣé àbọ̀ tiẹ̀ ní yóò mú kú òun bẹ́ẹ̀ ni àbọ̀ràn àyàn ni kọ́ra odidi plọ́ọ̀tì kan yẹ ní tó bí mélòó ni yóò gbà nínú ẹ̀tọ́ nìyẹn ojúkànnà tí fi wá máa wá ojójúkànnà mẹ́rin ìmọ̀ akọ́sẹ́ yìí pé ẹ̀ ń tọ́ra ilẹ̀ ọjẹ́ nìkan àbí kọ́mpìnì kan ó lè jẹ́ nìkan bí individual èèyàn kan ó sì lè jẹ́ kọ́mpìnì kan ẹ̀ òun náà sì fẹ́ béèrè fẹ́tọ̀ rẹ̀ òun náà jẹ́ èèyàn kan bíi kí zaidu àti amru kí wọ́n jọ ní plọ́ọ̀tì méjì zaidu ta plọ́ọ̀tì kan fún khalid a sọ yìí pé amru ọlẹ́tọ̀ láti béèrè wípé òun lòún lẹ́tọ̀ láti ra nǹkan yìí lọ́wọ́ khalid kọ́sanwó jáde kó lé khalidu kò ní orí ilẹ̀ kò lè sọ fún khalidu yìí pé ilẹ̀ plọ́ọ̀tì kan lọ́ọ́ rà ń tòótọ́ ṣùgbọ́n iye tágbára mi ká láti gbà nù lẹ ní half plot òun ó fún ọ lówó half plot òun ó máa ní half plot yòókù mọ̀yọ̀ǹda rẹ̀ kọ̀lẹ́tọ̀ láti ṣe bẹ́ẹ̀ bẹ̀tẹ̀fáàkìlì ọ̀lẹ́mà pẹ̀lú àpanupọ̀ àwọn onímọ̀ kí ló fà tí òfin lẹ́tọ̀ láti béèrè ìdajì ẹ̀tọ́ rẹ̀ yàtọ̀ sí kó béèrè odidi oní pé tá a bá ti fún níyọ̀ǹda yìí pé kó béèrè ìdajì yàtọ̀ sódidi ó ti fi ìnira kan ẹ̀tọ́ ràǹkẹ́ náà sẹ́yìn pé ìnira ni sẹ̀ríà fẹ́ mú kó fún gẹ́gẹ́ ìnira tiẹ̀ ẹ̀tọ́ rẹ̀ ọwọ́ tún fẹ́ fi pa ẹlòmíì la báwo ni ó ṣe pálá ní pé ń tọ́ra plọ́ọ̀tì kan tó sọ yìí pé ẹ̀tọ́ mi ni kí n béèrè fún odidi plọ́ọ̀tì kan yẹ ṣùgbọ́n ìdajì inú rẹ mo fẹ́ béèrè ẹ̀tọ́ mi kúkú ni tá a bá ti fún ní yọ̀ǹda bẹ́ẹ̀ ó lè já sí pé ń tọ́ra plọ́ọ̀tì kan òun ti ní plan lé lórí tí plọ́ọ̀tì kan ò tó lò ọba kí ni jẹ́ fún ọba tọ́ra jẹ́ ìyẹn lọ́fọ̀ọ́ tó yá sí pé ìmọ̀ kó béèrè fún gbogbo ẹ̀tọ́ ẹ̀ àbí kó fi gbogbo ẹ̀tọ́ rẹ̀ lẹ̀ yẹ pẹ̀lú àpanupọ̀ àwọn onímọ̀ ìyẹn tó bá ṣe pé ẹni tó fẹ́ béèrè fẹ́ tọ ṣúfà ọjẹ́ nìkan ẹni tó sì fẹ́ béèrè rẹ̀ lọ́wọ́ rẹ̀ náà ó náà ṣe kínní ó jẹ́ èèyàn kan ojú pàdé kejì ó ní kó sí pé ẹni tó fẹ́ béèrè fẹ́ tọ́ ṣúfà pé èmi mọ́lẹ́tọ́ láti ra nǹkan yìí ju lágbájá lọ kó ṣe èèyàn kan ṣùgbọ́n ẹni tí wọ́n fẹ́ béèrè ẹ̀tọ́ lọ́wọ́ rẹ̀ ó jù kan lọ bí báwo zaidu àti khalid wọ́n jọ ní plọ́ọ̀tì méjì zaidu ta plọ́ọ̀tì kan tiẹ̀ fún èèyàn mẹ́ta khalid wọ́ta tiẹ̀ lọ́ndà sẹ́rí àsọ pé khalidu lẹ́tọ̀ọ́ láti sọ fún seidu yìí pé èmi ni mo lẹ́tọ̀ọ́ láti ra nǹkan yìí kọ́ wa sọ fáwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹ pé owó tẹ́ fi rà ní plọ́ọ̀tì kan kọ́ máa jẹ́ tèmi pẹ̀lú plọ́ọ̀tì kan tí mo ti ní tẹ́lẹ̀ àsọ pé lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ nísìnyí èèyàn mélòó lọ́ kílèmù ẹ̀tẹ̀ lọ́dọ̀ wọn èèyàn mẹ́ta torí èèyàn mẹ́ta lọ́ra lọ́ra ilẹ̀ báyìí ìbéèrè tí wàá wáyé ni pé sọ́lẹ̀tọ̀ láti sọ yìí pé ẹ̀yin mẹ́ta lẹ́ra ń tòótọ́ ẹ̀yin mẹ́ta mo sì lẹ́tọ̀ọ́ láti sọ lẹ́kọ̀ọ́ lórí ilẹ̀ yẹ ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta mo lẹ́tọ̀ọ́ láti ṣe bẹ́ẹ̀ fún ṣùgbọ́n ìwọ mo fi ọ́lẹ̀ máa wà kọ́ máa jẹ́ pátínà mi ọ̀rẹ́ yìí méjì yòókù owó tí ní ẹ̀ máa lọ sọ́lẹ̀tọ̀ bẹ́ẹ̀ nínú sẹ̀ríà ìyapa ẹnu àwọn onímọ̀ ọ wà níbẹ̀ àwọn míì sọ ikọ́ lẹ́tọ̀ bẹ́ẹ̀ àwọn míì ní ọ̀lẹ́tọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ètò tẹ̀sùn wọn ni pé ọ̀lẹ́tọ̀ bẹ́ẹ̀ kí ló fà á torí pé dọ́rà ìfi ara ni èèyàn ta ló wà bí àkọ́kọ́ kò sí bí ẹlẹ́ẹ̀kejì báwo ni òsín síbẹ̀ ni pé èèyàn mẹ́ta lọ́lẹ́tọ̀ láti béèrè ẹ̀tọ́ lọ́wọ́ rẹ̀ ó béèrè ẹ̀tọ́ lọ́wọ́ èèyàn ká béèyàn méjì ó fi àwọn méjì ilẹ̀ àìsàn yìí pé wisdom hikmat wà ń bi irú ẹ̀tọ́ yẹ tí sẹ̀ríà fi fílẹ̀ o ní pé pátínà yẹn lè mọ ìyọnu sí ẹni tó fẹ́ jẹ́ pátínà rẹ̀ tuntun o lè yọnu sí ìkan lára àwọn tí ọ̀ra ilẹ̀ kọ́mọ yọnu sàn méjì yòókù ó sì lè yọnu sàn méjì kọ́mọ yọnu sí èèyàn kan so kò sì sí nira ń bẹ̀ fún ẹnìkankan ní inú wọn so àṣeyí pé ẹ̀tọ́ rẹ̀ ó kílèmù ẹ̀ lọ́nà tó ṣe pé kò fi ìnira kẹ́ nìkankan yàtọ̀ sí àpèjúwe àkọ́kọ́ tá a mú wá tó ṣe pé ẹnìkan lọ́ọ́ ra nǹkan yẹ tá a bá sọ yín pé ọlẹ́tọ̀ kó pin méjì fún yóò kó nira bá a torí pé half plot lè mọ́tò ìfòkàn akọ́jẹ́ plot mẹ́wàá ó lè já sí pé plan rẹ̀ ni pé plot mẹ́wàá ń lòún fẹ́ fi sí gbogbo tó ṣe márùn-ún lè tó mo clear ojú pàdé ẹlẹ́ẹ̀kẹta ó ní kó ṣe yín pé ẹni tó fẹ́ claim ẹ̀tọ́ wọ́n ju ẹyọ kan lọ ṣùgbọ́n tí wọ́n fẹ́ kílèmù ẹ̀tọ́ lọ́dọ̀ rẹ̀ tọ́jẹ́ ajinabi ara àtàtọ́ ra nǹkan tí ọ̀yẹ́ kọ́ rà kóhùn ó ṣe pé kí ni o kóhùn ó jẹ́ yọkan ìyẹn lọ́fà yìí pé ẹni tó bá fẹ́ ra nǹkan lọ́ndà sẹ́ríà yóò béèrè lọ́wọ́ ẹni tó ta yìí pé ṣé àwọn tó mú létí ọ̀ ìyẹn lọ́ndà sẹ́ríà ṣé wọ́n ti mọ̀ yìí fẹ́ tà wọn ò sì show interest mo rò pé yé nísìnyí kọ́mọ́bà kó sọ́fin pé àwọn tó múlẹ̀ tì í tí wọ́n jọ jẹ́ pátínà wọn á dé lọ́sàn-án kò orúkọ yín pé a kí ló ń ṣe alágbáyà ti ta ìpín tí ẹ fún mi ọkàn ta ni àwa tá a lẹ́tọ̀ọ́ sí ni ni wọ́n bá gbà ní ọwọ́ ọrú ẹni bẹ́ẹ̀ so kírú yẹ ọmọba wáyé lọ́ndà sẹ́ríà èyí ó fi mú fílẹ̀ lọ́dọ̀ ẹni tí ọ fẹ́ ta nǹkan pé àwọn tó múlẹ̀ tí ọ yìí ilé rẹ ni ilé mi ni tí a mọ̀ yìí kọ́ fẹ́ ta léyìí tó ṣe é pé wọn ò sọ é fẹ́ rà á torí pa lọ́lẹ́tọ̀ sí ju èmi lọ lọ́ndà sẹ̀ríà ibi tá a bá àwòrán dé àwòrán kẹta ni pé kó sì pé ẹni tó fẹ́ kílèmù ẹ̀tọ́ kọjẹ yọkan lọ ẹni tí wọ́n fẹ́ kílèmù ẹ̀tọ́ lé lórí kọjẹ èèyàn kan àwòrán yẹn àfọ́ padà ṣàlàyé rẹ̀ ìyẹn lọ́fàá yìí pé màá lọ láàdì ìgbà tí àfọ́ ṣe àlàyé ẹ̀ àwòrán ẹlẹ́ẹ̀kẹrin oníkóṣe yìí pé àwọn tó fẹ́ kílèmù ẹ̀tọ́ jẹ́ ẹyọkan lọ àwọn tó fẹ́ kílèmù ẹ̀tọ́ lọ́dọ̀ wọn náà àwọn náà ṣe kí ni o wọ́n ju ẹyọkan lọ ó kó sínú àwòrán ẹlẹ́ẹ̀kẹta náà nígbà tá a bá débi tí àfa ti ṣàlàyé rẹ̀ màá ṣàlàyé rẹ̀ pa pẹ̀lú ògbọ́lọ́run àlàyé mi tí ó tún wà ní pé ìgbà wo ni ẹni yẹn lè béèrè fẹ́tọ̀ ẹ̀ àfọwọ́padà ṣàlàyé yẹn náà ìyẹn ni pé ọmọ yìí pé ẹni tí àjọ jẹ́ pátínà tàǹkà nísìn oṣù kan oṣù méjì kò béèrè fẹ́tọ̀ ẹ̀ sásọ yìí pé ẹ̀tọ́ rẹ ti lọ nìyẹn á padà ṣàlàyé ẹ̀ àfààní pé yà kúlùkù mìíràn àjìnàbí yìí bìṣírọ́ mi máa ń yọ ṣàríkù hù bí mìsìlè màṣárọ́ yẹn ni pé ẹni tó jẹ́ partner nínú sẹ̀ríà yóò gba ntẹ́ni yẹ́rà lọ́dún ẹni tí ọ jẹ́ partner rẹ̀ tó tà á ẹni tí partner rẹ̀ tà fún yóò gbà lọ́dọ̀ rẹ̀ pẹ̀lú kíni o pẹ̀lú iye tọ́ra gangan tọ́ba ṣe pé one million lẹ́ni yẹ́rà kò sí dúnàdúrà kankan mọ́ one million náà ni ó náà rà tọ́ba ṣe pé two million ní àṣepé two million ní ọ̀rà ìyẹn ni pé bí ẹni yẹn gangan ṣe rà á iye owó tó fi rà lónà ó lónà ó kulẹ̀ tíyàn bá wá wà nǹkan tí ẹni tí ọ ra nǹkan ọ sọ pé one million ni òun rà á ẹni tó fẹ́ béèrè ẹ̀tọ́ ó lóun ti fi mú filẹ̀ pé no one million kọ eight hundred lọ rà á sẹ́gbẹ́ a máa wáyé bẹ́ẹ̀ so ìdájọ́ eléyìí náà ọ wà nínú. No sẹ̀ríà ṣùgbọ́n ọ wà lọ́ndà general nípa yìí pé tí ẹnìkan bá ń kílèmù kankan lérí ẹlòmíì ta aláàkọ́kọ́ gbọ́rọ̀ rẹ̀ nísìnyí ẹni tọ́ra sọ pé eight hundred ló ń rà àbí one million ló ń rà ẹni tó fẹ́ gba ẹ̀tọ́ rẹ̀ sọ pé eight hundred nísìnyí ta ni almudai ta ni almudaa alehi ta ni ó ń béèrè fẹ́tọ̀ọ́ talent tí wọ́n sì fẹ́ gbé tí wọ́n pè lẹ́jọ́ sẹ́yìn pé ẹni tí wọ́n pè lẹ́jọ́ ó lẹ́ ń tọ́ra nǹkan nínú sẹ́ríà ẹni tí wọ́n pè lẹ́jọ́ lákọ̀ọ́kọ́ gbà ikọ́ wà lórí ẹ̀tọ́ tí ó já sí pé ẹni tó gbé lọ sílé ẹjọ́ tí ó fi fi rinlẹ̀ wípé kò sí lórí ẹ̀tọ́ àti pé eight eh, one million tó pinnu lákọ̀ọ́kọ́ belief ẹ̀ńtún wàá fẹ́ béèrè ẹ̀tọ́ tó ṣe pé eight hundred ni òní ò wàá fi ìdí ọ̀rọ̀ rinlẹ̀ pé eight hundred lọ́ra pẹ̀lú ojúgbọ́nà tó ṣe pé adájọ́ fi satisfy pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ pé ok eight hundred lọ́ra tuntun ojúgbọ́nà míì tá a tún fi máa ń wò ní pé ìyẹn sì ni imam malik máa gbára lé jù káwo èwo lọ́rọ́ rẹ̀ súnmọ́ jù ẹni tó rà á ọ pé one million ló ń rà á. ẹni tí ń sọ yí pé five hundred lọ́ra àwa wo bi tílẹ̀ wà lápẹ̀júwe àwò yí pé à ilẹ̀ tó wà láàrin yìí kò lè máa ní one million tó tọ́ kò lè jẹ́ five hundred àṣẹ yí pé ẹ̀rí kan tún ti gbé ẹni tó nǹkan nìyẹn pé one million ni ó sì lè jọ́dì kejì kó ṣe yí pé ńgbà <clears throat> tá a wo bi tílẹ̀ yẹn wà àrígbà ilẹ̀ tó wà láàrin ó sì á ta ní. one million kò lè ju five hundred lọ àsepẹ́ tí a jẹ tí ẹ̀rí ó gbé oníkéni o òun lẹ́nu tó fẹ́ béèrè fẹ́tọ̀ rẹ̀ bá a ṣe máa ma ìdájọ́ nínú sẹ̀rí àná ṣùgbọ́n odidi báàbù kan òun lélẹ́yìn lọ́tọ̀ ìyẹn lọ́ba yìí pé àní sàlàyé púpọ̀ ní orí rẹ̀ nígbà tá a bá débẹ̀ a padà máa ṣe àlàyé yẹn pẹ̀lú ògbọ́n kọ́ má gbé wa kó níbi tá wà gẹ́gẹ́ afa tẹ̀síwájú pé fa ẹ̀yìn yẹkùn تعدد فيها الشرك كل بما قد خصه مما ملك ìyẹn ni àwòrán ẹlẹ́ẹ̀kẹta àtẹlẹ́ẹ̀kẹrin tí mo dájú ìyẹn ni pé kó ṣe yí pé ẹni àwọn tó fẹ́ béèrè ẹ̀tọ́ wọ́n jẹ́ bíi méjì mẹ́ta ẹni tí wọ́n fẹ́ béèrè ẹ̀tọ́ lọ́dọ̀ rẹ̀ wọ́n jẹ́ ẹyọkan lágbèjìwe àbí kó ju ẹyọkan lọ àwọn àṣesí tí máa ń ṣẹlẹ̀ nírú ààyè bẹ́ẹ̀ òní yìí bí kọ́sẹ́ pé zaidu amru àti khalid àwọn mẹ́ta ni wọ́n ní dúkìá ẹnìkan wá ta nínú wọn zaidu ta ó kú amru àti khalid a ní amru àti khalid lẹ́tọ̀ọ́ láti sọ fún ẹ̀ńtọ́ra yìí pé àwa ni alẹ́tọ̀ nǹkan yìí sẹ́yìn pé èèyàn méjì lọ́fẹ́ lọ́fẹ́ claim ẹ̀tọ́ yẹn èèyàn méjì tó fẹ́ claim ẹ̀tọ́ ọ̀hún mo ti ṣàlàyé ní sókí tẹ́nìkan bá filẹ̀ tẹ́nìkan fẹ́ claim ẹ̀ ṣé ọlẹ́tọ̀ láti claim ẹ̀tọ́ ti ẹnìkan àbí ọgbọ́dọ̀ mú gbogbo ẹ̀tọ́ yẹ àtẹ̀tọ́ tiẹ̀ àti ẹ̀tọ́ tẹlumi tí ó filẹ̀ mo sọ pé ìyá pẹ̀lú àwọn onímọ̀ wà bẹ̀ ṣùgbọ́n ìtọ́ tẹ̀sùn wọn ni pé kọ̀ lẹ́tọ̀ bẹ́ẹ̀ èyí tí òfin lẹ́tọ̀ bẹ́ẹ̀ ni pé tọ́ba ṣe pé plọ́ọ̀tì kan lẹ́ni ẹ̀ rà sẹ́yìn kí wọ́n ti pa méjèèjì wọ́n fẹ́ kílèmù ẹ̀tọ́ wọ́n jọ pin ní half half ni ṣùgbọ́n ẹnìkan ti fi ẹ̀tọ́ tiẹ̀ lẹ̀ òun fẹ́ béèrè fẹ́tọ́ tiẹ̀ tá a bá sọ pé half náà tọ́jẹ́tọ́ rẹ̀ ni kó béèrè fún wọ́n ba ọjà ntí ọ̀ra ọjà wọ́n bàjẹ́ mà lọ́wọ́ láti lè jìnnà sírù nira tí ó lè fi kan ẹ̀tọ́ ra nǹkan àti wípé ìdá kó kílèmù ẹ̀tọ́ rẹ̀ tán yẹn ẹ̀tọ́ rẹ̀ àti ẹ̀tọ́ ẹnì kejì rẹ̀ tó fi ilẹ̀ àbí kó fi gbogbo ilẹ̀ yẹ lọ́tẹ̀sùn ojúpànà tìrú ẹ̀ máa ń gbà wá nù ojúpànà kejì ní wípé àwọn tí ó jẹ́ èèyàn méjì yìí tẹ́ fẹ́ kílèmù ẹ̀tọ́ àbí tó ju méjì lọ wọ́n lè lágbára ju ra wọn lọ ìyẹn máa ń ṣẹlẹ̀ níbi ogún bíi kẹ́nìkan kú nísìn kó fi ọmọkùnrin méjì lẹ̀ àbí sọ́rí ọmọbìnrin méjì kó filẹ̀ sáyé kó sì fi ọmọ àbúrò bàbá rẹ̀ méjì náà lẹ̀ pẹ̀lú wípé òkú obìnrin lásán ló filẹ̀ ọmọ àbúrò bàbá rẹ̀ yẹ ọmọ àbúrò bàbá rẹ̀ àánà lẹ́tọ̀ọ́ láti jogún ìgbà tó ṣe pé kò ní sẹ́nì kankan nínú fámìlì tí ó jogún èèyàn mọ́ òun ni kéèyàn ó bímọkùnrin tọ́ba ti lè bímọkùnrin báyìí kọ̀sẹ́lómi tó lè tó tó lè jogún mọ́ nínú àwọn tí ọjẹ́ fámìlì tó sún tó jìnnà yàtọ̀ sí bí baba àbí ìyá rẹ̀ ṣùgbọ́n tọ́ba sí pọ́ ọmọbìnrin ló filẹ̀ bí irú brọ́dà ẹni yẹ ọlẹ́tọ̀ láti jogún bí ọmọ ọ̀nkù rẹ̀ ọlẹ́tọ̀ láti jogún ẹnìkan wá kú nísìnyí ó fi ọmọbìnrin méjì lẹ̀ ó sì fi ọmọ ọ̀nkù rẹ̀ méjì náà lẹ̀ nínú sẹ́rí àwọn ọmọbìnrin méjì ń ashabul furud almukadara la máa ń pè wọ́n ìyẹn ni pé àwọn tó ti nípìn tí quran sọ pé ìtọ́ gbànú ogun ni àwọn tọ́jú ọmọ ọ̀nkù rẹ̀ àwọn ò nípìn kan pàtó ìtọ́ bá sẹ́kù nínú tí òkú fílẹ̀ làwọn máa jẹ tí ọba sẹ́kù gángan wọn ò jẹ gángan náà nù iye àtiwọnú faraidu báyẹ tó ṣe é pé a ní sàlàyé dípìlẹ torí pé ibẹ gangan kọ ni ibi tá à ń lọ agàfẹ́ fi mákìtì wà ní. nísìnyí àṣẹ pé àwọn kan lógún tí kúrán ti sọ pé iye ìpín tó gbà ní àwọn kan sì wà tó ṣe pé àwọn ò ní pín kanjú pé tógún bá sẹ́kù wọ́n jẹ́ tógún ọ̀bá sẹ́kù wọn ò ní gangan tí wọ́n jẹ́ àwọn là ń pè ní asahabu tasib lọ́dọ̀ imam malik agbára wà fún ẹni rahmatulah alayhi agbára wà fún ẹni tó nípìn kan pàtó tí kúrò àṣọ pé ntọ́ jẹ ní ju ẹni tó ṣe pé òun ò nípìn kan pàtó ju pé ntọ́ bá ṣẹ́kù ní ọ̀jẹ̀ lọ agbára wà fún tábà ṣe pé agbára wà fún ẹni tó nípìn kan pàtó lérí ẹni tí ò nípìn kan pàtó a ṣe wípé irú àwòrán tá a wí nísìn pé ó fi ọmọbìnrin méjì lẹ̀ ó sì fi ọmọ ọ̀nkù rẹ̀ méjì náà lẹ̀ tí kan nínú àwọn ọmọbìnrin yẹn bá ta dúkìá tí wọ́n jọ ní támẹ́rẹ̀ẹ̀rin yẹn jọ ní ẹ̀ńtọ́ lẹ́tọ́ láti béèrè fún ṣùfà pé ó ṣe lè ta ẹ̀tọ́ tẹ láì sọ fún mi òun náà lẹ́ńtọ́ jẹ́ sísá rẹ̀ àwọn tí ó jí ọmọ ọ̀nkù yẹn ọ̀lẹ́tọ̀ láti béèrè fún ṣùfà ìyẹn ni mọ́tàbù imam malik ìyẹn ni pé ẹni tí ó lẹ́tọ̀ọ́ ṣúfà ń bẹ̀ yẹ nígbà táwọn tó fẹ́ béèrè fún ṣúfà bá pọ̀ òun lẹ́ni tó bá lẹ́tọ̀ọ́ tí ó jẹ pàtó nínú quran àbí hadith anabi wa muhammed sallallahu alayhi wa sallam. ráyò ẹlẹ́ẹ̀kejì òun ni ráyò imam shafi pé kò sí ẹni lọ́la jura wọn lọ gbogbo wọn náà ni wọ́n jọ béèrè fẹ́tọ̀ọ́ ìyẹn ni pé tó bá ṣe pé obìnrin kan nínú obìnrin méjì ńlọ́ta ìpín tiẹ̀ tí ọ̀sán fáyà yòókù àmẹ́tẹ̀ẹ̀ta wọ́n jọ béèrè hakosufa ìyẹn ni pé sísà rẹ̀ àti àwọn ọmọ méjì ọ̀nkù rẹ̀ wọ́n jọ béèrè fún ṣufu àní pé àwa lẹ́tọ̀ọ́ sí ká rà á ju ará àta tí ń bọ̀ lọ ìyẹn ni mọ́sáàbù imam shafi mọ́sáàbù hànàfíà ni pé kọ̀sẹ́ńtọ́ lọ́la jura wọn lọ ṣùgbọ́n ibi tó ń gbé ìgbà ni pé àwọn tí ó lẹ́tọ̀ọ́ tí wọ́n jẹ nínú quran wọn ò lè lọ sọ fún ẹni tí kọ̀lẹ́tọ̀ kankan wípé ìkan lára yín ṣe ta nǹkan báyìí àwa náà lẹ́tọ̀ọ́ ṣùfà gẹ́gẹ́ àwọn tí wọn ò lẹ́tọ̀ọ́ kan pàtó nínú quran náà bí wọn ò sì lè sọ fún àwọn tó lẹ́tọ̀ọ́ kan pàtó lápèjúwe kó fi lè clear tí ìkan lára àwọn obìnrin méjì tí mo sọ nísìn tọ́ba ta dúkìá rẹ̀ lọ́dọ̀ hànàfíyà ẹ̀ńtọ́ lẹ́tọ̀ọ́ láti kílẹ̀mù hako ṣùfà òní sísá rẹ̀ àwọn ọmọ méjì yòókù wọn lẹ́tọ̀ọ́ ẹ̀ tọ́ba sì ṣe yí pé ìkan lára àwọn ọmọ méjì ọ̀nkù rẹ̀ náà ni tọ́ba sì pé ìkan lára àwọn lọ́ta bọ́dà rẹ̀ náà ló lẹ́tọ̀ọ́ láti béèrè ṣùfà àwọn ọmọ méjì yẹ wọn lẹ́tọ̀ọ́ ẹ̀ ìyẹn ni pé kò sí ọlá tó wà fún ẹnìkan lérí ẹnìkan ẹnìkan ò sì ní lọ kílèmù ẹ̀tọ́ má igun míì lọ́wọ́ ìyẹn ni àpèjúwe sókí tá a fi lè gbọ́ yé ṣùgbọ́n ètò tẹ̀sùnwọ̀n ó ní ọ̀rọ̀ imam shafi pé kò sí ẹnìkan tó jura wọn lọ gbogbo wọn náà wọn jọ lẹ́tọ̀ọ́ àṣẹ yìí pé amẹ́rẹ̀ẹ̀rin nísìnyí èyíkéyìí nínú amẹ́rẹ̀ẹ̀rin tó bá ta dúkìá tiẹ̀ láì sọ fún amẹ́ta yòókù amẹ́tẹ̀ẹ̀ta náà wọ́n jọ dìde wípé má ẹni tó rà lọ́rùn wípé ọ̀lẹ́tọ̀ láti rà àwa tá a sún mọ́ ẹni wa ni àwa lálẹ́tọ̀ láti rà ìyẹn ló sì tẹ̀sùn wá kí ló fà á torí pé anabi wa muhammed sallallahu alayhi wa sallam ọsẹ ẹ jabir ọmọ abdallah ọsẹ pé kọ́dọ̀ nabi sallallahu alayhi wa sallam bí sùfà ti fi kúlè máa lẹ́mú yọkùsàmù ìyẹn ni pé kọ́dọ̀ nàbí sọlọ́lá àlùfẹ́sẹ́lẹ̀ bí ṣùfà láì sàdáyẹn rí wípé ṣé eléyìí sọ lẹ́tọ̀ ju eléyìí lọ lóporó ìgbà tí ẹ́mbásà ti jọ jẹ́ pátínà léèta sì tún ṣàlàyé nínú mọ́síábù hànàfíà tí ẹ jọ jẹ́ alámúlétì gbogbo wọn wọn jọ lẹ́tọ̀ bákan náà láì ní wòye sí bó ni a sì jura wọn lọ nínú bí wọn ó sì jogún ọ̀nà kan onáà tún nìyẹn ọ̀nà míì tí ọ̀rọ̀ mọ́ pé àwọn tó fẹ́ béèrè ẹ̀tọ́ kí wọ́n ju ẹyọ kan lọ òun náà ni pé bóò ni wọ́n ó sì pin bóò ni wọ́n ó sì pin láti lè clear àpèjúwe ni lápèjúwe plọ́ọ̀tì mẹ́rin àwọn mẹ́ta jogun plọ́ọ̀tì mẹ́rin lọ́dọ̀ bàbá wọn khalidu zaidu amro àti ibrahim amẹ́rẹ̀ẹ̀rin ni àbí sọ́rí amẹ́ta jogun plọ́ọ̀tì mẹ́rin lọ́dọ̀ bàbá wọn zaidu àti amro àti khalid amẹ́tẹ̀ẹ̀ta tẹ́ jogun plọ́ọ̀tì mẹ́rin zaidu àsọ yìí pé òun ó mú plọ́ọ̀tì méjì lápèjúwe khalid ó mú plọ́ọ̀tì kan amro yóò mú plọ́ọ̀tì kan tó fi jẹ́ mẹ́rin sẹ́yìn pé zayidu ló ní plọ́ọ̀tì méjì amro ní plọ́ọ̀tì kan khalidu ní plọ́ọ̀tì kan khalidu wa ta plọ́ọ̀tì kan tiẹ̀ láì sọ fún wa méjì yòókù sẹ́yìn pé kọ̀ lẹ́tọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n gbà tó ti táwọn àsọ́gbọ́n méjì yẹn lẹ́tọ̀ láti béèrè fún wípé àwa ní aláǹfààní àti rájú ẹni tí ń bọ̀ yìí lọ nísìnyí wọ́n ti béèrè fẹ́ tọ́ wọn ilẹ̀ tí ẹni yẹn sì ta ọjẹ́ plọ́ọ̀tì kan ṣùgbọ́n zaidu sàn pé plọ́ọ̀tì méjì ló ń gbilẹ̀ ní amru òun náà ní plọ́ọ̀tì kan ṣé a wo bí etí á ní ṣe pọ̀ tó ní àbí orí là á fi pin tí ó fi lè yé tá a bá sọ pé orí là á fi pin orí mélòó lọ́wọ́ orí méjì tó fẹ́ claim ẹ̀tọ́ orí méjì náà sì ni zaidu àti amru àti pé plọ́ọ̀tì kan tí partner wọn tà ti ṣe khalidu àápín méjì ní dọ́gbandọ́gba yìí pé ẹ̀tọ́ tiẹ̀ ni pé kò béèrè ṣúfà níbi ìdajì ẹ̀tọ́ tiẹ̀ ni kò béèrè ṣúfà níbi ìdajì tó kù yẹ tá a bá forí pin ṣùgbọ́n tá a bá sọ yìí pé bí ṣe àwọn kálukú bá ṣe tó náà ni ó ṣe lẹ́tọ̀ọ́ tí ó claim plot mélòó lọ́wọ́ fún zaidu nípìnlẹ̀ sẹ́yìn pé plot méjì ni plot kan ló sì wà fún amru a sọ yìí pé ilẹ̀ tí khalidu ta á pín sí mélòó á pín sí mẹ́ta zaidu òun ó mú ìdá méjì ẹ̀ẹ́ eh, amru òun ó mú ìdá kan iye tá a bá pín ní iye ṣíà bóńkálukú ṣe ní pilẹ̀ ṣùgbọ́n tá a bá pín ní orí òjòrí àtìpá ìdá méjì mo rò pé ó clear báyẹn ilà afáàrífà sí pé fa eyín ẹkùn tó a dòdò fi hàn ṣọ́rọ́kì. وكل بما قد خصه مما ملك يعني مذهب امام مالك pé bí ṣíà òǹkàlùkù bá ṣe tó bẹ́ẹ̀ náà lẹ̀tọ́ rẹ̀ ó ṣe ni ó ṣe tó ṣùgbọ́n mọ́sáàbù ìyẹn ni ọ̀rọ̀ ìtọ́pọ̀jù nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ mọ́sáàbù alhànàfíà ní pé no orí òjò ìgbọ̀nsẹ̀ pé wọ́n jọ parapọ̀ láti ẹ̀tọ́ kan náà wọ́n jọ ní tí í ṣe ẹ̀tọ́ ṣúfà àní gbogbo kálukú ṣe ní ṣíàmá ìtawò ni pé orí mélòó lọ́wọ́ lẹ̀ ti ń béèrè fún ẹ̀tọ́ sórí méjì ni àṣepé ẹ̀tọ́ ti ń béèrè fún àdá méjì orí mẹ́ta àṣepé ti ń béèrè fún àdá sí mẹ́ta àní wo nígbà tí ẹjọ jẹ́ pátínà ṣíà mélòó wọ̀ ni ṣíà mélòó wọ̀ ni ṣíà mélòó wọ̀ ni àní wo ọ̀rọ̀ ti pín sí méjì báyẹn ṣùgbọ́n èyí tó súnmọ́ jù ó ní pé ìtawò ni bí ṣé àwọn kálukú ṣe tó torí pé bí ṣé àwọn kálukú bá ṣe tó bẹ́ẹ̀ náà ni shortage rẹ̀ ó ṣe ṣe kíni bẹ́ẹ̀ ni ó ṣe tó ìfùgàn nínú gbogbo company ayé bí ṣé àrẹ bá ṣe tó náà ni bẹ́ẹ̀ náà ṣé à ẹ̀ bẹ́ẹ̀ náà nìpín tí èèyàn ó rí nínú èrè bẹ́ẹ̀ náà ni ó ṣe ṣe kíni bẹ́ẹ̀ náà ni ó ṣe tó bí ṣé àbáṣiṣe tó náà ni shortage náà ṣe máa wáyé nígbà tó bá ṣẹlẹ̀ ẹni tó fi one million ra ṣíà á lè fi wẹ́n tó fi five hundred rà tẹ́rẹ̀ bá dé nígbà wọn bá fẹ́ pin ẹni tó ní one million gbà ju ẹni tó fi five hundred tó fi ra ṣíà lọ bẹ́ẹ̀ náà ní tí shortage bá dé ẹni tí strategy rẹ̀ ọ̀pọ̀ lẹ oní one million ju oní five hundred lọ. so n kò sẹ́yìn pé nígbà shortage bá wà tí profit bá wà ẹ tó ní ṣíà oní ọ̀faragbá jù àbí kọ́ sáǹfààní jù àṣeyí pé <clears throat> àbí nígbà tí shortage bá wà ẹ tó ní ṣíà jù ní ọ̀faragbá jù àṣeyí pé ẹ tí nígbà àǹfààní bá dé náà ẹ tí ṣíà rẹ pọ̀ jù náà ní kó ṣe kí ni kọjá àǹfààní rẹ jù ìyẹn lọ́fà yá sí pé ètò tẹ̀sùn ní pé a pin bí ṣe àwọn bá ṣe tó ni a ní pin bí orí wọn bá ṣe rí pé orí òjò rí iye orí àkàyè orí ànípin bẹ́ẹ̀ ìyẹn ni tí àáfà sọ àwòrán ẹlẹ́ẹ̀kẹrin tá a sọ pé kí ẹni tí ọfẹ́ béèrè fẹ́tọ̀ ṣúfà kó ju ẹyọ kan lọ kí àwọn tí ó sì fẹ́ béèrè náà tí wọ́n fẹ́ béèrè ẹ̀tọ́ lọ́wọ́ rẹ̀ kí wọ́n ju ẹyọ kan lọ bíi àpèjúwe tá a mú wá nísìnyí pé zaidu àti amro àti khalid wọ́n jọ nílẹ̀ khalid wá ta ilẹ̀ tiẹ̀ fún èèyàn méjì lápèjúwe khalid ta ilẹ̀ tiẹ̀ ọ̀tà fún èèyàn méjì àwòrán ìdájọ́ àkọ́kọ́ tí mo sọ tán nísìnyí tí í ṣe àwòrán ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ìdájọ́ eléyìí náà ibi tí ó ti yàtọ̀ ni pé tí zaidu bá sọ pé òun ò béèrè fẹ́tọ̀ tòun tí amúrù fẹ́ béèrè sọ́lẹ̀tọ́ kọ́ sọ yí pé ẹ̀yin méjì tẹ ra nǹkan yìí ìwọ màá béèrè ẹ̀tọ́ mi lọ́wọ́ rẹ ìwọ mi ò ní béèrè ó ti padà sí àwòrán tí mo ti sọ tẹ́lẹ̀ àwòrán ẹlẹ́ẹ̀kejì yẹn pé ọlẹ́tọ̀ bẹ́ẹ̀ torí pé ó lè yọnu sí partnership eléyìí kọ́ má yọnu sí partnership ẹlòmíì fa iyẹ̀kùn tààdùdùn fi ìṣọ́rọ̀kì kò ló ń bímọ kọ̀dẹ̀ xasọ̀hó mímọ ṣarak bóyá kí adúmbẹ̀yẹ kí a fi lè láǹfààní ìbéèrè wọn bá ti agbọ́yè kọ́lọ̀ bá jẹ́ kí o sì wọ́n láǹfààní so wọ́n kà sílẹ̀ àwa tó bá sí pé àgbọ́yé dáadáa ju bó ṣe yẹ lọ so tá a bá tún lè sè sí again so a tún gbọ́yé gẹ́bí tí mo sọ ó ṣeéṣe ká má rí irú ìdájọ́ rẹ̀ irú ìdájọ́ yìí ní nàìjíríà bí níbùmí ṣùgbọ́n òfin ṣẹ̀ríà ni mùsùlùmí láti gbéra wa. lókùrúgbà tá a ti pera wa ní mùsùlùmí o a gbọ́dọ̀ máa lò ó sókè tá a fẹ́ sọ ní pé kó o tó lè ta kankan sọ fún ẹ tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ tẹ́ ẹ jọ yẹ àbí tó súnmọ́ jùlọ ìyẹn náà ló sì fi dáa jù torí pé ẹ tó wà si èèyàn tí nira bá dé òní ọ̀kọ̀ọ̀kọ̀ gbọ́ kódà ẹ tó jí àbúrò rẹ àbẹ́gbọ̀n rẹ irú owó tó rí ó ní tó wà lẹ́kọ̀ọ́ sẹ́gbọ́n kí ọ̀kọ̀ọ̀kọ̀ fara gbá ni tí wàhálà bá dé ládùúgbò sẹ́yìn pé àtọ́ wà ládùúgbò ni wọ́n kọ̀kọ́ wọ́n fara gba bí àwọn tó tiẹ̀ jẹ́ èèyàn èèyàn irú bó ti wùlé ó lówó tó kó tó di pé yóò dé ní ìjọ kejì àbí ìjọ kẹta so àwọn tó súnmọ́ jù lọ́yẹ àná lọ́yẹ kí wọ́n láǹfààní sí nǹkan téèyàn bá fẹ́ tà ju ẹlòmíì lọ tí wọn bá wá sọ yìí pé àwọn ṣetán láti ra àhán àti pé ẹlòmíì láti ta ó ti wá lẹ́tọ̀ọ́ nígbà yẹn sókè tí sẹ̀ríà tó fẹ́ fàyọ̀rọ̀ tí a bá sì wò á rí i pé àǹfààní tó pọ̀ iná ni ọ wà bẹ̀ kí ọlọ́ba kí ọ sànù ẹnì kọ̀ọ̀kan wa tí ń tọ́ka sí pé sẹ̀ríà islam kì í ṣe ìdájọ́ báwo láti kírun bó la ṣe gbàwẹ̀ bó la lọ hajj nìkan gẹ́gẹ́ báwọn yẹn ṣe máa ń lérò islam ọ ṣàlàyé gbogbo nǹkan bó la ṣe lùpẹ̀ pẹ̀lú ọlọ́run bá wa subhanahu wa ta'ala àti bó la ṣe lùpọ̀ pẹ̀lú ara wa tí gbẹ́mi sí omi òtún òní máa wà tí rẹ̀ kó o fi máa wà bó o láti lò pẹ̀lú òbí bó o láti lò pẹ̀lú ọmọ bó o láti lò pẹ̀lú ìyàwó bó o láti lò pẹ̀lú ẹ̀ta àjọ ń ṣiṣẹ́ bó o láti lò pẹ̀lú ẹ̀ta àjọ ń gbé gbogbo ẹ̀ pátá bó o láti ṣèjọba bó o láti ṣe ètò ọrọ̀ ajé subhanakala humna bihamdik nasharu allah ila ila ant nasafirka wa natubu ilayk.